Le va la seven Fresh FM 107.9, oh seven point nine Abẹ́òkúta. ó ó ń mì lótìtì Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. ọba ńlé etí ọba lóko a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa à ń kí gbogbo etí gbogbo tó ń láǹfààní láti gbọ́ wa láàárọ̀ akíwa wípé àbáríkà Jímọ̀ o Jímọ̀ olóyin Jímọ̀ ọlọ́lá tó tún kò bá wa láyé àti láàyè tó dáa Jímọ̀ tòní Jímọ̀ olóyin náà ni yóò lóyin yóò dùn gbọ́ngbọ́n sì kan sí fún gbogbo wa lápapọ̀ àkí gbogbo mọ́mìnì àti mọ́mìnà òdodo gbogbo etí tó ń láǹfààní láti gbọ́ wa gbogbo yín pátápátá òun la kí láì dẹ́nìkan sí à ń kí yín pẹ́ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayọ̀ ló mọ́ wa lé ní ojúmọ́ dùnú ojúmọ́ fọkànbalẹ̀ ojúmọ́ àìkú ti ṣe balẹ̀ tọ̀rọ̀ òní lọ́jọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2021 làwà yìí eléyìí ti ṣe ọjọ́ Jímọ̀ Waheed Akintayo lórúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn The Punch ó wàdé lágbòròyìn etí ọba ńlẹ́ fótó ní àtòwọn àti ìwé ìròyìn Nigeria Tribune ó ní mo kó wádìí gẹ́gẹ́ bí ìṣe wa a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi kókó ká bẹ̀rẹ̀ sí ní kó jáde lọ́kọ̀ kejèjì kó tó wádìí wípé a kàn lu agbami ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko níkànnì fresh one zero oh seven dot nine lórí òkè téńté ìyẹn lókè sáré ní ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta tí ṣe olúùlú ìpínlẹ̀ ògùn. ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú owó orí ọjà lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí VAT òun náà nìròyìn eléyìí tó jẹ́ gbajúgbajà tí gbogbo òwe ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní tí wọ́n sì kọ ní gàdàgbà gàdàgbà sójúde wọn kí gbogbo ojú ó lè rí káwa náà sì lè láǹfààní láti kà á sí etí gbọ̀nyìn wọ́n ní lórí àtúnṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú owó orí ọjà tá a mọ̀ sí VAT ẹgbẹ́ tó jẹ́ ti àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà nba àti àwọn ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbé nídìí iṣẹ́ agbẹjọ́rò lórílẹ̀ wa nàìjíríà àwọn san wọ́n ní wọ́n mọ̀ ti sọ̀rọ̀ fúnlẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ orílẹ̀ wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní wọ́n pé wọ́n bọ ẹnu àtẹ́lu àjọ eléyìí tó ń pawó wọlé sí akoto ọba lórílẹ̀‐èdè yìí firs lórí ìkíni lórí ọ̀rọ̀ eléyìí tó mọ̀ jáde níwájú ilé ẹjọ́ mọ̀ ni àti ìgbésẹ̀ tí wọ́n pé àjọ ìfẹ́ gbé gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi ròyìn yẹn sọ̀dọ́ lójúde ìwé the punch tó jáde fún tààrọ̀ yìí. lórí ọ̀rọ̀ yìí kan náà òun náà ni ìwé ìròyìn Nigeria Tribune làwọn náà gbé gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn wọn o wọ́n ní pẹ̀lú bílẹ̀gbìmọ̀ asòfin nípínlẹ̀ Èkó bí wọ́n ti ṣe bu ọwọ́ lù ú òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú owó orí ọjà yìí kan náà àti òfin tí ń dènà dídẹran ní tìbútòrò ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ Afẹ́nifẹ́re àtàwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn SAN wọ́n pé gbẹ́ngbẹ́ng làwọn ń bẹ lẹ́yìn àwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ìjàgbòdo wọn pẹ̀lú ìjọba àpapọ̀ láti paṣẹ àjọ tí ń pawó wọlé sí àkótó ọba pé àníṣe kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n yọ̀ǹda fáwọn ìpínlẹ̀ kí wọ́n máa gba owó orí ọjà tá a mọ̀ sí VAT. lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì tí àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ àbúradà wọn eléyìí tá a mọ̀ sí asuu wọ́n mọ̀ ti ṣe ní àlàyé wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ìbéèrè méjì péré òun náà ni wọ́n lórí ọ̀fẹ́ láti dá àwọn lóhùn o nínú ìbéèrè mẹ́jọ táwọn tẹ pẹpẹ rẹ̀ síwájú ìjọba ìyún bẹ lójú ìwé nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde fún tàárọ̀ yìí. lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin òfin ẹ má dẹran jẹ níta gbangba tílẹ̀gbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó tí wọ́n bọ̀ wọ́lù wọ́n ní lára àwọn nǹkan eléyìí tí wọ́n mọ̀ kọ sínú òfin ọ̀hún òun náà ni wípé gbogbo èèyàn tí ajé tó bá ṣí mọ́ lórí wípé wọ́n da ẹran jẹ̀ níta gbangba wọ́n pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand naira ni wọ́n mọ̀ fi ta wọ́n lójì lórí ẹran kọ̀ọ̀kan iyún ẹran màálù eléyìí tí ìjọba tí wọ́n bá gbẹ́sẹ̀ lé wọ́n ní yàtọ̀ sí eléyìí wọ́n ní àwọn arúfin wọ́n láwọn ni wọ́n mọ̀ san owó eléyìí tó bá ní àtàwọn nǹkan míì tó bá rọ̀ mọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún ṣàlàyé wípé ó di dandan o màálù kọ̀ọ̀kan eléyìí tí wọ́n bá gbẹ́sẹ̀ lé àbí àpapọ̀ màálù wọ́n ló di dandan kí wọ́n gbà á láàrin ọjọ́ méje tàbí bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ tí wọ́n pàdánù sákàtà ìjọba wọ́n ní àwọn màálù eléyìí tíjọba wá gbẹ́sẹ̀ lé tó bá jẹ́ pé wọn ò réèyàn wá béèrè rẹ̀ wọ́n ní àjẹ́ pé nílànà ti pé ẹ wá ra ń ni wọ́n fi kéde rẹ̀ faraàlú lára àwọn òfin eléyìí tí ń bẹ̀ẹ́ nínú eléyìí tíjọba àpínlẹ̀ èkó tí wọ́n buwọ́lù láti pàṣẹ ilé ìgbìmọ̀ asòfin bẹ̀nu bá a ti dójú ìwé kejì nínú ìwé ìròyìn Nigeria Tribune ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́. gbogbo owó ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ni wọ́n kà ń kó ròyìn eléyìí wọ́n ní alárìn ó ṣe bẹ́ẹ̀ ojú àgbá nǹkan mọ̀ gbé nǹkan àánú nígbà tí àwọn èèkàn lù ú àwọn lọ́lá àwọn lọ́balọ́ba àwọn èèyàn ṣàǹkóṣàǹkó láwùjọ tí wọ́n wọlé kanlẹ̀ sípínlẹ̀ Ògùn bíi tá a wà yìí nínú eléyìí tá a ti rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àwọn gómìnà gómìnà bàbá Adébóyè wọ́n ní gbogbo wọn wọ́n wọlé kanlẹ̀ sípínlẹ̀ Ògùn o láti wá ṣẹ̀yẹ kẹyìn fún bàbá tó bí gómìnà ọmọọba dàpọ̀ abíọ́dún ìbẹ̀ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn nigeria tribune. gbajúgbajà oníròyìn eléyìí náà ojú ìwé karùnún ni mo ti gán ni rẹ̀ nínú ìwé ìròyìn nigeria tribune bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní wọ́n fi ròyìn yẹn sọ̀dọ́ sójú ìwé ogún nínú ìwé ìròyìn the punch náà wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó dín ní ogójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ó pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ o lórí ìkéde lórí òǹtẹ̀ eléyìí tí máa bẹ lórí ìwé tí wọ́n ń fi ránṣẹ́ wọ́n ní wọ́n ó pe ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà lẹ́jọ́ ìwé ìròyìn nàìjíríà tribune jábọ̀ rẹ̀ ìwé ìròyìn the punch náà gbé fún tòní. lágbo òṣèlú lójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch wọ́n ní máàkì ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fúnlé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ló ṣeé ṣe o kó di alága ìgbìmọ̀ mọ́jẹ́ ó bàjẹ́ tó ga jùlọ tá a mọ̀ sí BOT fẹ́gbẹ́ òṣèlú PDP ní nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ pé lásìkò yìí wọ́n lẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìmú fínlẹ̀ lórí ìta gangan ni wọ́n lò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà níbi ìpàdé ìta gbangba gbogbogbò eléyìí tí ń bọ̀ lọ́nà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ń bẹ lójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch tó jáde fún tòní. ìròyìn kan tún rèé àkòrí ni lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch níbi tí ẹni tí í ṣe gbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò baba ńlá ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke wọ́n pé àbẹ́ẹ̀rí nǹkan àwọn èèyàn tí wọ́n kàwé kapá lé ẹ̀yìn rẹ̀ mọ́ tójú wọn là àwọn gangan ni wọ́n ń polongo ẹlẹ́yàmẹ̀yà láàrin ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ẹ̀sìn àti láàrin ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀yà nílẹ̀ wa Nàìjíríà Ọ̀ṣínbàjò ló sọ̀rọ̀ ìwé ìròyìn The Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹjọ òní wọ́n fi ròyìn yẹn o ẹ wá já gbàbẹ̀ ká kọjá lọ sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn The Punch wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan eléyìí tó jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n mọ̀ fagbọn mújà pẹ̀lú bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ti ṣe káwókè táàrẹ pé ọwọ́ àwọn rèé funfun nẹ́nẹ́ o àwọn ò lọ́wọ́ nínú wà bàjẹ́ ń ta wọn. tó di wípé akọjá lọ sí ojú ọjà ẹja tún sáré bá tètè tẹ láwọn àkòrí ìròyìn míì eléyìí ta gan ni rẹ̀ lójú ìwé karùnún nínú ìwé ìròyìn the punch wọ́n ní àwọn ọlọ́ṣà tí wọ́n da omi àláfíà ìlú rúlú gbòlògbò wọ́n ní owó tí í ṣe mílíọ̀nù mẹ́wàá náírà ó ní wọ́n ń béèrè oko tó di wípé wọ́n yọ̀ǹda àwọn arìnrìn àjò eléyìí tí wọ́n jí gbé sá lọ nípínlẹ̀ Ondo àmọ́ Àmọ̀tẹ́kùn wọ́n ní ọba òkè ṣe ó ràn wọ́n lọ́wọ́ wọ́n ti lórí ọ̀fẹ́ láti dóòlà mẹ́sàn-án nínú àwọn arìnrìn-àjò eléyìí tọ́rọ̀ kàn ń bẹ nínú ìwé the punch tó jáde fún tòní. lórí ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú bákan náà wọ́n ní fìntírì ìkan lára àwọn gómìnà tìlú dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ló ní ó léwájú o ìgbìmọ̀ eléyìí tí wọ́n ó rí sí ìpàdé ìta gbangba gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní gómìnà Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà lọ́mọ ti yọjú gẹ́gẹ́ bí ẹni tí í ṣe akọ̀wé fún ìgbìmọ̀ òun o igun ayìn wọn ló ń lalága ìgbìmọ̀ tẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tí ó pin ipò lẹ́lẹ́kàǹkà sí gbogbo àwọn igun tí ń bẹ ní tìbútòrò orílẹ̀ wa Nàìjíríà. Àtíkù Abubakar náà wá sọ̀rọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú PDP nìkan lẹ́gbẹ́ òṣèlú tó lè yébọ̀ o nínú àwọn rògbòdìyàn lọ́tún àti lọ́sì tó sì lè kó ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yọ ẹ wò ó pẹ̀lú àwọn àkòrí ìròyìn yẹn ẹja gbéra ká kọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá jẹ́kárí ọgbà tá a bá padà dé látọjú ọjà ojú ọ̀gbagadè ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko níkànnì fresh one zero seven dot nine lókè ìsàrí nílùú abẹ́òkúta ibẹ̀lẹ́. ǹjẹ́ o mọ̀ pé ojúṣe rẹ ni sísan owó orí fún ìjọba ìpínlẹ̀ Ògùn kí ìgbé ayé lè túbọ̀ dára sí i nípínlẹ̀ wa. bẹ́ẹ̀ni. sísan owó orí wa dójú àmì ni yóò jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ògùn lè pèsè àwọn ohun amáyédẹrùn bí ọ̀nà tó dára omi tó mọ́ gara ilé ìwòsàn ilé ẹ̀kọ́ àti àǹfààní iṣẹ́ fáwọn ọmọ wa ẹ̀yin olókoòwò àti olùdásílẹ̀ ilé iṣẹ́ kéékèèké olùdásílẹ̀ owó orí yín bí. bẹ́ẹ̀ni. san owó orí rẹ láti fàyè gba ọjọ́ ọ̀la ológo fún ìwà àtàwọn ọmọ rẹ má dúró dìgbà tí wọ́n bá fipá mú ọ ojúṣe rẹ ni owó orí sísan òfin ló sọ bẹ́ẹ̀ ẹ rántí o ìgbéga ìpínlẹ̀ Ògùn àjọṣe gbogbo wa ni o. You don't get anything with the more powerful than woman with sabi tech. Oh yeah, every woman make to come here. As Pillows Foundation, they bring open ogbonge training What them call Coders Digital Training Program to help raise women with sabi technology. You know, go tey, you go sabi wetin oyibo people they call digital literacy. Then go teach you web development, data science and how to design products and in everything now free of charge Then they will help you get all the things where you need to make sure you sabi what you do Then go take you go place where you go practice what you don't learn when you finish the program i sure say you know what miss this one if you want register for I abeg call this number 081 652 44905 remember everything now free of charge you still wan know other things about this program go internet go check for aspilos foundation make a spell for you aspilos foundation for facebook twitter and instagram hmm technology is the future come follow join that future This program is for only young young women Then. òmìnira dé. revolution plus property kọ́rẹ́ òmìnira wọ̀lú. revolution plus premium independence promo. tó bá fẹ́ ra lẹ̀. ooo yes na true eléyìí yàtọ̀ rẹ̀ wá jàre. ìwọ náà kéré nínú ayé láti dọ̀nílẹ̀ dọ̀nílẹ̀ kó o ra le revolution plus property lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣímáwá abẹ́òkúta port harcourt àti ìlú àbújá. bẹ́ẹ̀ bá ti san ó kéré tán fifty thousand naira sí five million naira láàrin ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty one ẹ di ọmọ pẹ́ nìyẹn àwọn ẹ̀bùn bíi fruit blender electric kettle twist extractor samsung galaxy tv samsung galaxy phone home audio system washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti wà ńlẹ̀ eléyìí gan ni mẹ́mẹ́mẹ́mẹ́ tẹ́ tí mọ̀ revolution. plus premium independence promo. eléyìí yàtọ̀. fún àlàyé ẹ kàn sí www.revolutionplusproperty.com tàbí ẹ pè oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. etí ọba lóko ìròyìn ti gbìnàyà ojú ọ̀gbagadè gangan òun la ṣe bẹ́ẹ̀ kan ló agbami ẹ̀yẹ agbo òṣèlú ibẹ̀ láti kọ́kọ́ kó láàárọ̀ yìí pẹ̀lú ìròyìn kan eléyìí tí wọ́n pàtẹ sójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch níbi tí wọ́n gbé ń jábọ̀ ròyìn pé ó ṣeé ṣe o kó jẹ́ wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà sẹ́nẹ́tọ̀ david mark òun náà ni yóò gòròyè gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ mọ́jẹ́ ó bàjẹ́ èyí tó ga jùlọ fẹ́gbẹ́ òṣèlú PDP tá a mọ̀ sí BOT lórílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ pé lásìkò yìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fimúfínlẹ̀ lórí ìta gangan ni wọ́n lò sí ipò alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀ wa Nàìjíríà sẹ́nẹ́tọ̀ David Mark òun náà ló ṣeé ṣe o kọ́ yín ẹ̀yọ gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ mọ́jọ́ bàjẹ́ tó ga jùlọ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà eléyìí tá a mọ̀ sí Board of Trustee gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìfilọ̀ òun ọ̀pọ̀lọpọ̀ ìfimúfilẹ̀ òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní lọ lábẹ́nú lásìkò tá a wà yìí o tó sì jẹ́ wípé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn láwọn tí wọ́n wò náà ni àti máa ṣe bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní lásìkò tí wọ́n ń bẹ nípò ni o àti lásìkò eléyìí tí wọ́n ti fi orí ipò tó jẹ́ ti ìjọba sílẹ̀ ẹnìkan tó náà jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ àmọ́ tó pé kí wọ́n fi ókọ̀ òun bo òun o torí wípé ẹgbẹ́ wọn yọ̀ǹda fún òun láti gbé ọ̀rọ̀ yìí sétígbà àwọn oníròyìn wọn lẹ́ni ọ̀hún náà ní í ṣe àlàyé o nílùú Àbújá tí ṣe olúlu wa Nàìjíríà lánàá tí ṣe Ọjọ́bọ̀ Thursday ó pé ìpele táwọn wà nínú ẹgbẹ́ òṣèlú pdp lásìkò yìí ó ní ìpele ṣíṣe àtúntò tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìfarajì òun náà ni àwọn ọmọ ẹgbẹ́ ti ṣe tán o láti ṣe fún àṣeyọrí ẹgbẹ́ òṣèlú pdp gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní ẹni tí wọ́n fojú sùn gangan tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n sì fojú sí lára wọ́n ní òun náà lẹni tí ṣe ààrẹ tẹ́lẹ̀ rí fúnlẹ́gbẹ̀mọ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà sẹ́nẹ́tọ̀ David Mark tí wọ́n ń pe àkàrà wòǹpa rẹ̀ gangan òun náà ló yẹ kó kápẹ́ ẹ̀kọ́ gírí o kó wá bọ́ sí ipò gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ mẹ́jọ ó bàjẹ́ tó ga jùlọ nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní síwájú òun náà ni ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti ìgbìmọ̀ aláṣẹ fẹ́gbẹ́ òṣèlú PDP ni wọ́n mọ̀ ti bu ọwọ́ lù ìyànsípò ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Adamawa gómìnà Amadu Fintiri gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ alága fún ìgbìmọ̀ tí wọ́n ṣe kò kárí bí ìpàdé ìta gbangba gbogbogbò níbi tí wọ́n ti yan àwọn ọmọ oyè tí wọ́n mọ̀ tukọ̀ yìí ṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò lẹwa Nàìjíríà bí yóò ti ṣe wáyé o tí yóò sì lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ wọ́n ní àwọn ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP kan náà wọ́n bọwọ́ lu ìyànsípò gómìnà ti ìpínlẹ̀ Bayelsa Duye Diri gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ nígbà tí gómìnà ṣèyí mákindé tìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n lóun ó dúró gẹ́gẹ́ bí akọ̀wé fún ìgbìmọ̀ ìkan náà wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ òun náà ní ìgbìmọ̀ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú pdp nílẹ̀ wa nàìjíríà ni wọ́n mọ̀ tó bọ ọwọ́ lu ìyànsípò gómìnà ti ìpínlẹ̀ nogun ifeanyi ugwaye àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ benue samuel ortom gẹ́gẹ́ bí alága àti akọ̀wé ní ṣíṣẹ̀ntẹ̀lé fún ìgbìmọ̀ eléyìí tí wọ́n ó rí sí pínpín ipò lẹ́lẹ́kàǹkà sí gbogbo igun òun ẹkùn jẹkùn tí ń bẹ ní tìbútò lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tí í ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp kọ́lá ọlọ́gbàdìyàn wọn ló lókèdè eléyìí o lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú pdp èyí tí í ṣe ẹlẹ́ẹ̀kẹta ó lé láàádọ́rùn-ún rẹ̀ tó wáyé lólú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú pdp tí ń bẹ lábújá ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tààrọ̀ yìí. ó yá pápá àpá ẹja wá sí ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch tó jáde fún tàárọ̀ yìí ẹ̀wẹ̀ o igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ni wọ́n sọ̀rọ̀ bàbá pé àwọn èèyàn tí wọ́n lajú tí wọ́n kàwé ka pálí ẹ̀yìn rẹ̀ mọ́ àwọn gangan làbá di ẹ̀bí o lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìyapa lórí ti ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn ẹ̀ wọ́n ní igbákejì ààrẹ fórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò àná tí ṣe ọjọ́bọ̀ thursday ó ní wọ́n bu ẹnu àtẹ́lu àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n lajú wọ́n ní àwọn gangan òun náà ní púpọ̀ lára wọn ni wọ́n ń polongo lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìyapa ìyapa nínú ẹ̀sìn ìyapa ẹlẹ́yàmẹ̀yà tó wá jẹ́ wípé òun gangan òun ló kí nǹkan pẹ́mẹ́ o lẹ́ka ti ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn náà ni wọ́n ṣe ní àlàyé pé béèyàn bá wo fín tí èèyàn sì fi mú fínlẹ̀ dáadáa wọ́n lè yọ ọmọ wípé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò tọwọ́ àfẹ̀gbẹ́ wọn gànà lórílẹ̀‐èdè wa nàìjíríà òun lọ́mọ̀ rí bẹ́ẹ̀ láti paṣẹ àwọn ọ̀làjú eléyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ ẹnu wọn àti gbogbo àwọn ìṣe wọn tó fi mọ́ àwọn nǹkan míì tí wọ́n ń ṣe wọ́n ní náà ní dá ìyapa sílẹ̀ o lórí ti ẹ̀sìn àti ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí o níbi àpérò pàtàkì kan tó ń ti àmì ẹ̀yẹ tí iléeṣẹ́ ìwé ìròyìn leadership tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pe ó wáyé ní gbàgede eléyìí tó jẹ́ ti international conference center tí ń bẹ nílùú àbújá olúlu orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní níbẹ̀ náà ní igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti tẹnu bọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch tó jáde fún tààrọ yìí. tí ọba lóko ìròyìn náà ní bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wá nílùú Abẹ́òkúta tí í ṣe olúloyè ìpínlẹ̀ Ògùn wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ti di fanfa níwájú ilé ẹjọ́ pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kúrúrú ó di wájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí lórí ìkíni lórí òǹtẹ̀ eléyìí tó jẹ́ ti àwọn ìwé tí wọ́n ń fi ránṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti paṣẹ owó eléyìí tí ń rogún lórí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ amòfin àgbà yányán tí wọ́n tún jẹ́ alákòóso fétò ìdájọ́ láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ogójì tí ń bẹ lórílẹ̀ wa nàìjíríà wọ́n ní wọ́n darapọ̀ gẹ́gẹ́ bí ẹyọ kan ṣo wọ́n wá pe ẹni tí í ṣe amòfin àgbà yányán tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ nílẹ̀ wa nàìjíríà abubakar malami wọ́n ní wọ́n pè lẹ́jọ́ o iwájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ibẹ̀ náà ni wọ́n mọ̀ ti pè lẹ́jọ́ látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà bí wọ́n ti ṣe pé wọ́n kùnà láti máa yọ̀ǹda owó eléyìí ti ń rogún lórí òǹtẹ̀ ìwé sí àkàtà àwọn ìgbìmọ̀ asòfin sí àkàtà àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀mì àti òǹwo sàkún lórí ọ̀rọ̀ tó ní pẹ̀lú owó orí nílẹ̀ wa nàìjíríà wọ́n ní ìkan lára àwọn tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ òun náà ní í ṣe ní àlàyé lánàá tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó pé ẹ wò ìbéèrè àwọn ìpínlẹ̀ yìí ìbéèrè eléyìí tó jẹ́ wípọ́ tọ̀nà òfin ni nínú ẹjọ́ eléyìí tí wọ́n pè ọ̀hún tí wọ́n pe ó dín nọ́mbà ìdánimọ̀ SC CF six nine zero twenty twenty one wọ́n ní ibẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ amòfin àgbà tí wọ́n tún jẹ́ alákòóso fétò ìdájọ́ láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ogójì nílẹ̀ wa nàìjíríà ibẹ̀ náà ni wọ́n mọ̀ ti ń rọ ilé ẹjọ́ ìyún ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ẹ bá wa ṣe ní àlàyé o kẹ́ẹ̀sì làákóyè gbogbo wa yékéyéké ṣé ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà ṣé wọ́n ní ẹ̀tọ́ láti lè mọ̀ gba owó orí eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ìfìwọ́nránṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ẹnì kọ̀ọ̀kan àti gbogbo àwọn tọ́rọ̀ kàn tó bá bọ́ sí àkàtà ìpínlẹ̀ kó wa wọn wọ́n ní ẹjọ́ tí wọ́n pèrè o níwájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì ń pe ẹni tí í ṣe amòfin àgbà yẹn yẹn alákòóso fétò ìdájọ́ nílẹ̀ wa nàìjíríà abubakar malami lẹ́jọ́ ló kọ ìjọba àpapọ̀ orílẹ̀ wa nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ tààràtà ojú ìwé nínú ìwé ìròyìn the punch olẹ́ẹ̀tì gba balance ẹ̀ bó bá sì jẹ́ pé nínú ìwé ìròyìn nigeria tribune ni ń bẹ ní ojú ìwé kejì ń bẹ tọ́pọ̀ bàbí tí wọ́n fi sọ̀dún síbẹ̀ ẹjẹ́ sáré lọ sójú ọjà pàápàá bá a bá lọ tá a bá padà dé etí ọba lé etí ọba lóko yóò tún máa tẹ̀ sí ọwọ́ iwájú ẹ̀kú kalẹ̀ kéèrè o gbogbo ọmọ ẹrọ nílé lóko lódò lọ́yìn odi àpamọ́wọ́ owó àtàjèrè ọjà àhesọ ọ̀rọ̀ lásán ni pé wọ́n ti yanjú ọ̀rọ̀ ọba irọ̀ nípínlẹ̀ Ògùn kẹ́nikẹ́ni má ṣe tàn wá jẹ ọ̀rọ̀ yìí sì wà nílé ẹjọ́ ojúlówó ọmọ irọ̀ bọ̀wọ̀ fófin jù bẹ́ẹ̀ lọ ẹni bá fọwọ́ padà òfin lójú pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni dàòfin ó parú wọn lọ́wọ́ ẹ jẹ́ ká dúró de ìdájọ́ ilé ẹjọ́ ẹ rántí pé ká tó kí ni ká tó yin ni ó dàbọ̀ ọjà ọmọ onírọ̀ kò jẹ̀fọ́ ṣebí ṣukuṣuku ẹja àlò wa ń fún ojúlówó ọmọ ìlú Sọ Ọba Services Nigeria Limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa. Sọ Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti pásù bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Sọ Ọba Services Nigeria Limited limited wà number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkè ìléwó abẹ́òkúta. whatsapp number oh eight one eight nine hundred eighty nine seventy six telephone lines oh eight oh two three eight seven five zero six nine tàbí oh eight one eight nine hundred eighty nine one two ẹ tún lè kàn sí wẹ́bsáìtì tiwọn www.showoba.com.ng lórí social media showoba services nigeria limited email sowkltd at yahoo.co.uk ìjọba ìpínlẹ̀ Ògùn àtàwọn àjọ elétò ìrànwọ́ náà àgbáyé mi kéde ètò gbígbà àtọ́lá àjẹsára rèmi dènà àrùn rọmọnàpá rọmọnẹsẹ̀ àti èròjà vitamin A rèmi mojúmọ́lẹ̀ kedere fáwọn ọmọ òjò sí ọmọ ọdún márùn-ún sátidé ọjọ́ kọkànlá sí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún twenty twenty one ọ̀run má fi wáyé kárí ìpínlẹ̀ wè ẹ̀wọ̀n ẹ̀yà ọlọ́mọ ẹgbẹ́ àwọn ọmọ wọn lágbà àtọ̀lá àjẹsára àti vitamin e. A september twenty twenty kúrò ń wá o bákan náà rí abẹ́rẹ́ rèmí dènà covid nineteen wà ráwọn ilé ìwòsàn alábọ́dé àtàwọn ilé ìwòsàn rè gbòrin fáwọn ọrọ̀jọ́ orí wọn wà ní ọdún méjìdínlógún sókè láti la gbà ọ̀fẹ́ ń wà èlèwu ó pèrègede ẹ ká tẹ̀lé àlàkalẹ̀ rèmí dènà àrùn covid nineteen ọ̀nìrè gbọ́ kó sọ ẹnìrè gbọ́ o. olùkéderi oníṣègùn tómi kóká alábòjútó ètò ìlera nípínlẹ̀ Ògùn àjọ UNICEF àti WHO padà etí ọba ńlé etí ọba lóko ìròyìn ń tẹ̀síwájú àràrà dádúró lóní pápá ọ̀pá ẹja gbéra ká lọ sójú ìwé kejì nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tààrọ yìí wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti ìgbò nílẹ̀ àmọ́ nígbà tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari nígbà táwọn sọ̀rọ̀ wọ́n ní àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀yà ìgbò àwọn gangan ni wọ́n ń ṣe ìṣàkóso ọrọ̀ ajé tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọn ní ẹgbẹ́ tó ga jùlọ tó jẹ́ ti ẹ̀yà ìgbò lórílẹ̀-èdè yìí ọ̀hánẹ́sẹ̀ ndígbò ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde tí wọ́n pé níṣe òun náà ni ìlànà ètò ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ọmọ ṣègbè fún àwọn èèyàn tí wọ́n ń bẹ lápá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè yìí tí wọ́n jẹ́ ẹ̀yà ìgbò wọ́n ní nítorí pé níṣe òun náà ni wọ́n mọ̀ ń dẹyẹ sí wọn agbẹnusọ fún Ohanaeze Ndigbo Alex Ogbonia wọ́n lòun ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lánàá tí ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ níbi tó ti ṣe àdáyẹrí ọ̀rọ̀ tó ní ẹ wò ó wípé àwọn èèyàn láti ẹ̀yà ìgbò wọ́n ń bẹ yíkáyíká orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n sì ṣe àṣeyọrí nídìí okòwò ó ní eléyìí kò túmọ̀ sí wípé ó yẹ kí ìṣàkóso tí ń bẹ lóde yìí kí wọ́n ó dun ẹ̀yà ìgbò lẹ́tọ̀ọ́ tiwọn o nínú ti ìlànà ìṣèjọba lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ẹni tí í ṣe agbẹnusọ fún ọ̀hánẹ́sẹ̀ ndígbò òní sọ̀rọ̀ yìí o láti fèsì sí ọ̀rọ̀ eléyìí tó jáde lẹ́nu àrí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n ṣe àbẹ̀wò ẹnu iṣẹ́ ọlọ́jọ́ kan sí ìpínlẹ̀ imo wọ́n ní àrí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari ńgbà wọn mọ̀ sọ̀rọ̀ wọ́n ní sẹ́ẹ̀rí àwọn èèyàn láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà iyùn lẹ́yà ìgbò wọ́n jẹ́ ẹni tó jára mọ́ṣẹ́ gidigidi o wọ́n sì mọ̀ nípa okòwò púpọ̀ púpọ̀ oníkódà àwọn gangan làbá pé ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ní ń bẹ lọ́wọ́ wọn. wọ́n ní ààrẹ ní sọ̀rọ̀ yìí lásìkò ìpàdé tọ́jẹ́ ti ìta gbangba kan eléyìí tó wáyé nílùú Òwèrì wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ó pè nǹkan kan eléyìí tí òun mọ̀ tó sì dá òun lójú jùlọ òun náà ni wípé àwọn èèyàn láti ẹ̀yà Ìgbò kò síbi tẹ́ wọ̀ ọ́ tẹ́ ní bá wọn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá sì ti rí wọn nírúfẹ́ àwọn agbègbè yìí àwọn náà lẹ́ẹ̀bá o ní ìṣàkóso ohun amáyédẹrùn bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ o ẹ bá wọn tọ́jà wípé àwọn ni wọ́n máa jẹ́ ọ̀gá níbi tí wọ́n bá ti ń pòògùn pọ̀ ó ní nítorí ìdí èyí kò ṣeé ṣe fún wa ká sọ wípé ẹ̀yà kan pàtó òun náà ni àwọn ẹ̀yà Ìgbò torí kò síbi tẹ́ ẹ dé tẹ̀ ní ti bá wọn ó ní ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó sì fojú wọn náà ló fi jẹ́ wípé ẹ̀yà Ìgbò àwọn náà ni wọ́n ṣe àkóso ọrọ̀ ajé forílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ yìí òun náà ni ẹni tí ṣe agbẹnusọ fún Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo alex ogbonia ònlọ́gbọ̀n ló sì fèsì sí wípé a ṣe àṣeyọrí a sì dúró re láwọn ibi gbogbo eléyìí tá a bá ti wà lórílẹ̀‐èdè nàìjíríà tá ààrẹ tó sì pé ajára mọ́ṣẹ́ ó ní kò pé kí wọ́n dẹ́yẹ sí àwọn ẹ̀yà ìgbò kò sì pé kí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ lójú ìwé kejì nínú ìwé ìròyìn the punch tó jáde fún tààrọ̀ yìí wáyé pápá àpá ẹja ṣẹ́rí wálé sí ìpínlẹ̀ Ògùn bíi tá a wà yìí lójú ìwé kẹta nínú ìwé ìròyìn The Punch gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ka ń kó ròyìn ẹ̀ wọ́n ní alárìn ṣe bẹ́ẹ̀ ojú àgbá nǹkan mọ̀ gbé nǹkan àánú nílùú pẹ̀rù Rẹ́mọ ìyún nípínlẹ̀ Ògùn bíi tá a wà yìí níbi tí àwọn lókọ̀lókọ̀ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láwùjọ tí wọ́n ti wọlé kanlẹ̀ láti wá kẹ́yẹ pẹ̀lú gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday lásìkò tí wọ́n pé bàbá ọ̀mọ̀wé emmanuel abiodun tí wọ́n ní wọ́n tẹ̀ wọ́n sílé kẹyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀mọ̀wé emmanuel abiodun tí wọ́n jẹ́ bàbá fún gómìnà nípínlẹ̀ ogun ọmọ ọba abiodun ni wọ́n tẹ̀ sílé kẹyìn o lórí tẹ̀tí ilé ìjọsìn st james's anglican church èyí tí ń bẹ nípẹ̀rù rẹ̀ mọ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ ìkẹ́nẹ́ lẹ́yìn ìsìn tó jẹ́ ti ètò ìsìnkú eléyìí tó ti wáyé o wọ́n ní ayẹyẹ alárinrin ọ̀hún òun náà la mọ̀ ti rí àwọn lóòkàn lóòkàn àwọn lẹ́ẹ̀kànlẹ́ẹ̀kàn láwùjọ orílẹ̀-èdè wa nàìjíríà nínú eléyìí tá a ti rí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bose mustapha abẹnugan fúnlẹ̀gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí fẹ́mi gbàjàbíàmílà títí tó fi dórí ààrẹ tẹ́lẹ̀ rí fórílẹ̀-èdè wa nàìjíríà ẹ bọ́ra wò olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àti gómìnà tẹ́lẹ̀ rí ẹni tí tún ṣe ìkànkògbò nínú ẹgbẹ́ òṣèlú apc ní nàìjíríà olóyè olúṣẹ́gun ọ̀ṣọ́bà wọ́n ní lára àwọn míì tí wọ́n tún péjú pésẹ̀ síbẹ̀ òun láti rí gómìnà babájídé sanwóolu láti ìpínlẹ̀ èkó gómìnà rotimi akérèdọ́lù ti ìpínlẹ̀ ondo gómìnà káyọ̀dé fáyemí ti ìpínlẹ̀ èkìtì gómìnà godwin ọbaṣẹ́kì láti ìpínlẹ̀ edo abdulrahman abdulrasaq ti ìpínlẹ̀ kwara abubakar bagudu láti ìpínlẹ̀ kọbi títí kan ẹni tí í ṣe olùdásílẹ̀ fún ìjọ oníràpadà redeemed christian church of god olùṣọ́àgùtàn enoch adébóyè wọn ní lára àwọn tó tún péjú pèsè síbẹ̀ òun láti rí gómìnà náà ní ìpínlẹ̀ ogun sẹ́nẹ́tọ̀ ìbíkúnlé amósùn àtẹni tó fipò lẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú apc adams òṣìọ̀mọlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe alága fún àjọ ilé tó ń gbógun ti lílò àti gbígbé egbògi olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gágun bùbá márùwà àti ẹni tí í ṣe ààrẹ fún báńkì onídàgbàsókè nílẹ̀ áfíríkà akínwùmí adésínà títí kan àlíkò dangote àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aláyé àwọn ìkànnlú tó fi máwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba wọn láwọn náà ni wọ́n péjú pésẹ̀ síbi ẹ̀yẹ ẹ̀kẹyìn náà tí wọ́n ṣe fún bàbá gómìnà nípínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹta nínú ìwé ìròyìn The Punch láti gba balance ẹ̀ ń bẹ́ẹ̀. eléyìí tí ọba lóko ìròyìn ń tẹ̀ síwájú yá pápápá ẹ̀jẹ̀ àtàkọ́sọ́ láti inú ìwé ìròyìn the punch ká lọ sínú ìwé ìròyìn Nigeria Tribune lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àbá òfin eléyìí tó di bíbu ọwọ́ lù níwájú ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Èkó òfin tí ń dènà ẹ má da ẹran jẹ níta gbangba àti òfin kan eléyìí tó ní í ṣe pẹ̀lú owó orí ọjà tá a mọ̀ sí VAT ẹ wò orí ìròyìn yẹn gangan láfàbọ̀ sí bàbá ti dé látòjú ọjà ẹja sáré dójú ọjà pápápá etí ọba ńlé etí ọba lóko. Get ready for a whole new level of entertainment. Introducing Glow TV, your front row seat to the best of TV On earth. On earth over 50 channels of blockbuster TV from Hollywood, Nollywood, Bollywood movies, and shows to the very best of music channels worldwide. Spanish, Korean, and Turkish telenovelas to all the premium sports, fitness, news, comedy, and children's programming you can handle. It's all on your Glow TV. Glow TV. Whenever you like, wherever you like. So get the latest movies and shows, exclusive premieres, and all the latest buzz, fun, and edge of your seat action right at your fingertips with Glow TV. Log on to myglowtv.com to register and download Glow Unlimited. Abeokuta, congratulations yo! The hospitality industry leader Don't land the for Abeokuta. Yes, ke Academy Suit. The Babala Hotel in Wetanda for Ibadan. The cultural capital of Yoruba land. Don't open for Abeokuta Academy Suit. Una home away from home hotel. We get ogbonge comfort for we customer. Plus include leisure with proper cleanliness. Na Academy Suit to get arm. Plus include Olympic size swimming pool with security na watertight for our restaurant. You go Baladu Continental and the local food with the check money. Everything about Academy Suit. Na quality with unbeatable low price. To confirm waiting at the turkey. Forward match now now to Academy Suit, Went and Dagidiba, beside Abadia Central Mosque, MKO Abiola Way, Abelkuta, Abikukuma. They call this number 0817 Academy Suit, na home away from home. seventh year coronation anniversary àjọpéjúṣe ni o àlàjọpéjúṣe ni. ayé ọba wa dára irọ́ ń gòkè sí i àsìkò àrọ́máyẹ̀sán dédé wa àwa ń jèrè ọba wa ọlọ́run lọ́ra ẹ̀mí ọba wa kádé ọba wa pẹ́ lórí àwa ò ṣàbámọ̀ láyé onírọ̀ ìlú ń gbòòrò síwájú nọ́jìmùdí ni ọba ńlá ọmọ àrọ́máyẹ̀ fọmọyọ́ ọlọ́run onírọ̀ of irọ̀ kingdom ó pọ́dún méje lórí ìtẹ́ àwọn bàbá rẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹsàn-án twelve september láwọn ṣayẹyẹ ọdún keje tọba awágbadé pẹ̀lú àkànṣe àdúrà látẹnu chief imam of irọ̀ kingdom kátó bẹ̀rẹ̀ ayẹyẹ lóríṣiríṣi a ó jókòó àdúrà a ó ṣèsìn nílé ọlọ́run kátó wá padà ṣèbà fún ṣẹ̀ṣẹ̀ àti gbogbo alálẹ̀ irọ̀ adúpẹ́ ọdún jọ àmọ́dún wa ìṣíkò gbogbo ọmọ bíbí ìlú rọ̀tí létoko o kó yẹ ọba wa ọba wa adékírẹ́dé olóríire alálùbáríkà tí ń wá ìtẹ̀síwájú ìlú ìrọ̀ lójoojúmọ́ ọba àlàní arómáyé ọmọ onírọ̀ kò jẹ́ fún àfiṣukùṣukù ẹja àkàndá láti ilé ọ̀lẹ́yọ̀ ruling house ó pọ́dún méje lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ arágbádá ńláṣọ láṣọ rẹ̀ fàyè bí ẹni fún mi tọrẹ onírọ̀ fún irọ̀ kingdom ọba àlàní arómáyẹ pọ́dún méje lórí ìtẹ́ baba rẹ̀ seventy year coronation anniversary àjọpẹ́jú ṣe ni o. etí ọba lóko ìròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ lónìbà tètè ẹjẹ́ àbá tètè kọ́mọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn o ṣe é ṣe mọ̀ wípé ibi abároko tì sí ibẹ̀ náà là ń fàbọ̀ sí lórí ọ̀rọ̀ ilé yìí tó ní í ṣe pẹ̀lú àwọn àbá òfin tó jẹ́ wípé ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ èkó tí wọ́n buwọ́ lù wọ́n jábọ̀ ròyìn olójú ìwé nínú ìwé ìròyìn Nigeria Tribune èyí tó jáde fún tòní ẹ̀jẹ̀ agbèsè yín létí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó àná ti ṣe ọjọ́bọ̀ thursday òun náà ni wọ́n bu ọwọ́ lu òfin o eléyìí tó ní í ṣe pẹ̀lú ìlànà àti máa gba owó eléyìí ti ṣe torí owó ọjà wọ́n ní ẹni tí í ṣe abẹnugan lẹ́gbìmọ̀ asòfin tìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù mudasiru ọbaṣá òun ló ti wá pa ẹni tí í ṣe akọ̀wé fún ilé asòfin náà ọ̀gbẹ́ni ọlálẹ́kan ọ̀nàfẹ́kọ̀ wọ́n lọ pa láṣẹ o wípé ní kíákíá ni kí wọ́n gbé e. àbá eléyìí tí iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó tí wọ́n ti bu ọwọ́ lù yìí kí wọ́n gbé lọ síwájú gómìnà babájídé sanwó-olú láti bu ọwọ́ lù kó sì di òfin pọ́nbélé wọ́n ní yàtọ̀ sí òfin eléyìí wọ́n ní iléègbìmọ̀ asòfin lẹ́kọ̀ọ́ wọ́n tún bu ọwọ́ lù àbá òfin eléyìí tí ó ń dènà dídá ẹran jẹ níta gbangba wọ́n sì pé àwọn àbá òfin méjèèjì yìí òun náà ní ilé bu ọwọ́ lù o lẹ́yìn tí gbogbo àwọn ọmọ iléègbìmọ̀ asòfin nípínlẹ̀ èkó tí gbogbo wọn tí wọ́n ti pé àwọn faramá báyìí wọ́n ní kódà ìpele ẹlẹ́ẹ̀kẹta kíkà òun náà ni àbá òfin ọ̀hún lọ́mọ̀ ti jẹ́ ìtẹ́wọ́gbà nílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àdáyanrí rẹ̀ wọ́n ní pẹ̀lú àbá òfin eléyìí tó di bíbu ọwọ́ lù yìí tí wọ́n sì retí ẹ̀ka láṣẹ èyí tí gómìnà babájídé sanwó ti ń léwájú rẹ̀ wọ́n lòun náà ni àwọn mọ̀ gbàlérò láti jẹ́ kí àlàáfíà ó láàrin àwọn darandaran tó ń ti àwọn àgbẹ̀ nípínlẹ̀ èkó wọ́n ní lórí ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ti òfin yìí wọ́n ní wọ́n ṣe ìlanilọ́yẹ̀ tó gbọ̀ngbọ̀n o fún àwọn ọmọ ẹgbẹ́ fúlàní darandaran ní ti bútòrò orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ lójúnà àti rí i dájú wípé wọ́n gbọ́ àgbọ́yé nípa òfin yìí o wọn ò sì tàpá sí òfin náà torí pé láti fi ẹsẹ̀ òfin náà rinlẹ̀ wọ́n nílé ìgbìmọ̀ asòfin lẹ́kọ̀ọ́ wọn ò ṣiṣẹ́ tọ́ ẹni tí í ṣe abẹnugan fúnlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Mọ́dàsírù Ọ̀básá wọn ló ṣe sàmọ́sángúdù fáwọn akin akẹgbẹ́ rẹ̀ wípé wọ́n ṣe dáadáa o wọ́n sì jẹ́ kí ayé ọmọ wípé ìfẹ́ aráàlú òun ló jẹ wọ́n lógún wọn ní lára àwọn àlàkalẹ̀ èyí tí wọ́n là kalẹ̀ nínú òfin eléyìí tí ń dènà dídá ẹran jẹ̀ níta gbangba yìí nínú rẹ̀ náà ni wọ́n mọ̀ ti ṣe àlàyé wípé bá a bá rí èyíkéyìí arúfin tó bá da ẹran jẹ̀ níta gbangba wọ́n ní wọ́n mọ̀ ta wọ́n lójì pé kí wọ́n máa san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand naira lórí màálù kọ̀ọ̀kan wọ́n ní yàtọ̀ sí eléyìí èyíkéyìí arófin eléyìí tọ́wọ́ bá tẹ̀ wọ́n ní òun náà ni yóò dúró gẹ́gẹ́ bí ẹni tí yóò gbọ́ bùkátà gbogbo ti àwọn màálù rẹ̀ tó bá bàjẹ́ wọ́n ní ìbáṣe ilẹ̀ oko òun náà ni wọ́n bá jẹ àbí àwọn nǹkan míì wọ́n ní gbogbo bùkátà ìnáwó eléyìí tó bá ṣúyọ látòrí rẹ̀ wọ́n ní arúfin ni ó sanwó rẹ̀ wọ́n ní yàtọ̀ sí eléyìí wọ́n ní gbogbo màálù eléyìí tí ìjọba tí wọ́n bá gbẹ́sẹ̀ lé láti paṣẹ òfin yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ gbígbà o láàrin gbèdéke ọjọ́ méje wọ́n léléyìí tí wọn ò bá ti wá gbà láàrin ọjọ́ méje òun náà ni yóò di gbígbẹ́sẹ̀ lé pátápátá o tí ó sì di dúkìá ìjọba wọ́n ní sẹ́ẹ̀ wárí àwọn màálù tíjọba tí wọ́n bá ti gbẹ́sẹ̀ lé pátápátá yìí wọ́n ní wọ́n mọ̀ kéde láti tà ní ìlànà pọ́ńtọ̀ eléyìí tá a mọ̀ sí auction faraàlú bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ nu ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kejìlá ti ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune èyí tó jáde fún tààrọ̀ yìí. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ò tí ì dá wa lóhùn ju méje péré lọ o nínú àwọn ìbéèrè mẹ́jọ tá a gbé wá síwájú ìjọba ẹgbẹ́ tó jẹ́ ti àwọn lọ́gàálọ́gàá olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday níbi tí wọ́n ti ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ìbéèrè méjì òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti dá àwọn lóun lórí rẹ̀ o láàrin oṣù mẹ́sàn-án gbáko táwọn ti tẹ́ pẹpẹ ìbéèrè mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ síwájú ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ akóròyìnjọ orílẹ̀‐èdè wa nàìjíríà news agency of nigeria wọ́n jábọ̀ rẹ̀ o wọ́n ní ẹ̀ka tọ́jẹ́ ti ẹgbẹ́ asuu nílẹ̀ ìbàdàn wọ́n ní àwọn náà ni wọ́n máa ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìpàdé kan eléyìí tó wáyé nílé ẹ̀kọ́ gíga fásitì mẹ̀rọ ládòkè akíntọ́lá ti ń bẹ nílùú ògbómọ̀ṣọ́ eléyìí tó jẹ́ wípé ẹni tí í ṣe alábòjútó fúnlé ẹ̀kọ́ gíga náà ọ̀jọ̀gbọ́n oyèbánjí oyègòkè wọ́n láwọn ni wọ́n darí ìpàdé náà lára àwọn tí wọ́n tún péjú pésẹ̀ síbẹ̀ òun láti rí ẹni tí í ṣe alága obìnrin fẹ́gbẹ́ asuu ní fásitì ilẹ̀ ìbàdàn ọ̀jọ̀gbọ́n ayọ̀ akínwọlé àti láti fásitì ìlú ìlọrin ọ̀jọ̀gbọ́n mọ́yọ̀ sọ́rẹ́ ajáò wọ́n ní títí kan ọ̀mọ̀wé bíọ́dún ọ̀lànìràn tilé ẹ̀kọ́ gíga fásitì mẹ̀rọ ládòkè akíntọ́lá tí ń bẹ nílùú ògbómọ̀ṣọ́ tá a mọ̀ sí lautech wọ́n ní kódà ẹni tó ṣojú asu láti ilé ẹ̀kọ́ kwasu ìyún yunifásitì tìlú ìlọrin òun náà ni ọ̀mọ̀wé shehu salawu wọ́n ní gbogbo wọn sọ̀rọ̀ wọ́n sì pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn ò tí ì ṣètò torí pé nínú ìbéèrè mẹ́jọ méjì péré ni wọ́n ti dáhùn ìròyìn yẹn ń bẹ lójú ìwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde fún tòní. báyìí ẹja ṣe ojú òpó lẹ̀ kámọ̀bàyà aládàáni kànjẹ́ láàárọ̀ àwọn nọ́mbà tí a ń lò kò yí padà zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello. àwọn nọ́mbà tí a ń lò yẹn kò yí padà zero eight zero thirty three twenty two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine lára àwọn àkòrí ìròyìn míì eléyìí tí a lè lórí ọ̀fẹ́ láti mú ẹnu bá àmọ́ ẹja jùwèé bí ọ wà fún. ẹ kojú wa o onílé láti ṣe oyè onílé láti ṣe oyè ẹjọ níbi tí ìdáròjẹ ẹni fẹ́ sọ sí lórí nígbà tó kọ́ máa dẹ̀rọ̀ jẹ ẹran tó ń dẹ̀rọ̀ jẹ náà gbogbo àlàyé tó ń ṣe táǹsì ẹ̀dìyẹ ńlẹ̀ kí ló dé tó ẹ̀pọ̀ ọ̀rẹ́ gbàmọ̀ràn ètò kó máa dẹ̀rọ̀ náà ẹ àwọn ẹ̀kọ́ kọ́ lọ kó ṣàlù fún wa ẹ àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú lùgbòlùgbò wọ́n ní wọ́n ṣọṣẹ́ láàbì mílíọ̀nù mẹ́wàá náírà ni wọ́n sì ń béèrè lórí àwọn arìnrìn àjò tí wọ́n jí gbé nípínlẹ̀ Ondo bó tiẹ̀ jẹ́ pé ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n ti dóòlà mẹ́sàn-án lára wọn ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀. pápápá orúkọ yín àti ibi tẹ́ ti bá wa sọ̀rọ̀. ọjọ́ ti lọ àsìkò tí kò wá ń papá mọ́ra a lórí ọ̀fẹ́ láti gba ìpè kankan sórí afẹ́fẹ́ mọ́ ó eléyìí rápálá wọlé ẹ̀já gbà. hello. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. peter lóko láti àdìgbẹ́. tó ẹ bá wa dá sí pápápá. ní àwọn ìjọba ìpínlẹ̀ kò yẹn ṣe ìyẹn ló dáa jù fáwọn tó ń dẹrùn àwọn fúlàní tó ń dẹrùn kiri yẹn tó ṣẹlẹ̀ ń tẹ̀ ọ̀dà ẹ ṣé gan ni àdúpẹ́ ibi òun náà ni adédúró làárọ̀ eléyìí náà ni a sì mọ̀ fi ṣe lọ pẹ̀lú àṣẹ ọlọ́run eré gbogbo ó tún di ọjọ́ ajé monday nígbàtí ẹ lórí ọ̀fẹ́ láti máa pàdé àwọn akẹ́kẹ́gbẹ́ wa fún àkọ́tún ròyìn etí ọba ńlé etí ọba lóko ìpàdé mi àti yín ó di aago márùn-ún rọ̀lẹ́ lórí àkọ́tún ètò tá a pè ní lágbo amúlùdùn kẹlẹ́mi ò mọ̀ gbà á títí ìgbà náà waheed akitayo lóko mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́ẹ̀kan sí mo kí yín wípé abáríkà jimoh ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀ lókè pẹ́ ẹlẹ́mbẹ̀wò òdìlábọ̀. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. iléeṣẹ́ rédíò kan bẹ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn ń bá yá ìjà Ṣàngó lónìí sẹ́rẹ́. Fresh FM yẹn nìkan máa lómi. bẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ̀n àwẹ̀. orin agbọ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ You gotta get up, you gotta get up and make a move. Cause the world will never see you until you do. No, they don't really care what you're going through. So you gotta show 'em, baby. You gotta show 'em the real you. You gotta give 'em what you got. No, don't let them see what you're not. Cause you are strong. You are wise. You are worth beyond a thousand reasons why. And you can not be perfect, baby. Cause nobody oh, oh, how redesign you You are a work of art Bet you didn't think you'd come this far Now here you are Baby, you are strong You are wise You are worth beyond a thousand reasons why And you can be perfect, baby Cause nobody's perfect, darling. But no, no, no, there's nobody in the world like you. Seven point nine. Broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad, Broadcasting around the world. This is Fresh 107.9. Ìbẹ́pẹ tó pọ́n Ó ká. á ah, ló bá tán. Èso dáradára ti kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n àtẹ̀yìn àti so àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jà bọ́fọ́ la ṣe pàgọ́ yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọn o tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ojú òǹtàn bìnrin programs full of wisdom o na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wey dey rain o lọ́bì ó lè fọ naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ oh, America, chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey play dem fresh o. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ ayé rẹ̀.